má ṣe o ènìyàn burú inú ènìyàn ó jìn o nínú gbogbo ẹ̀dá iṣẹ́ ọwọ́ ọlọ́run o lórí ènìyàn ò ní bàbá ti kábàámọ̀. ọlọ́run dá ẹja lọ́kàn òjọ̀kan ara mi sínú agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba agbára èṣù dà kò sí o ó ti wó agbára èṣù dà níbi olúwa àwọn olúwa ti ń jọba agbára èṣù dà kò sí o ó ti wó agbára rẹ wá síbẹ̀ o bàbá agbára rẹ wá síbẹ̀ o bàbá agbára tó jí lásàrù dìde nínú òkú agbára rẹ wá síbẹ̀ o bàbá agbára rẹ wá síbẹ̀ o bàbá agbára rẹ wá síbẹ̀ ó bàbá agbára tó jí lásàrù dìde nínú òkú agbára rẹ wá síbẹ̀ ó bàbá ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún òun nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá ẹni tó mú ayé wa wà lálàáfíà. La ìwọ olùgbọ́ mi ní àkókò yòówù tó ń gbọ́ mi fún ẹni tó pa ọ́ mọ́ tó dá ọ sí tó mú ilé rẹ wà lálàáfíà tó mú ayé rẹ wà lálàáfíà tó lé ibi jìnnà sí ọ mo wí pé ògo ni fún orúkọ rẹ lórúkọ Jésù ni mo gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí Ọlọ́run má gbọ́ tèmi pàápàá jùlọ nínú àdúrà tòní ọ̀sẹ̀ yìí lórí ayé rẹ lórí ilé rẹ tó lè mú kádùá yìí mọ́ gbà fún ọ lórúkọ Jésù Olúwa kó dáríjì ẹ̀ṣẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi tó ń rí àmì ṣe ẹ̀ṣẹ̀ nínú ayé mi tí ń gbàdúà lọ́nà kan tàbí òmíràn gbogbo ibi tá a ti lè ṣẹ̀ sí Ọlọ́run tó lè mú kádùá yìí mọ́ gbà Olúwa kó dáríjì mo béèrè fún àánú ńlá Calvary ilẹ̀kùn àánú kó ṣí fún ọ àánú ńlá àánú ńlá ó lémi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún bẹ́ẹ̀ ni ó yọ́nú sáwọn tèmi ó yọ́nú sí àánú ńlá kávárì ó yá máa rí gbà ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ògo ni fún Ọlọ́run wa lórúkọ Jésù ni mo béèrè fún agbára titun fún ọ̀sẹ̀ titun agbára tó fi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí tó ní farapa agbára rọbì dànù agbára ńlá Jehovah lórúkọ Jésù ó yá gba agbára lórúkọ Jésù gba agbára lórúkọ Jésù gba agbára iṣẹ́ rẹ kó gba agbára ayé rẹ kó gba agbára ìgbéyàwó rẹ kó gba agbára bí ìmọ́lẹ̀ bá wọlé òkùnkùn á paradà agbára titun Ọlọ́run lórúkọ Jésù ó yá kó wọnú ayé rẹ lọ gbogbo iṣẹ́ òkùnkùn kó bàjẹ́ gbogbo iṣẹ́ ìkà kó bàjẹ́ gbogbo iṣẹ́ ẹlẹ́yẹ kó bàjẹ́ gbogbo ìpìlẹ̀ ogun lórúkọ Jésù bí agbára Ọlọ́run titun ti wọnú ayé rẹ ó yá kó máa wó dànù gbogbo ìpìlẹ̀ ogun tó ń jà ọ́ lórúkọ Jésù agbára náà Ọlọ́run ó yá máa bí lulẹ̀ lórúkọ Jésù ó yá bí lulẹ̀ ogun tá a bí ọ sínú ẹ̀ ogun tó délé ayé jogún lórúkọ Jésù ni mo gbàdúrà ogun yìí ó yá kó wó dànù nínú ìwé Job orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà ẹ̀ sí ẹsẹ̀ ìkeje ó wí pé bí ìpọ́njú kò tilẹ̀ tinú erùpẹ̀ jáde wà ní tí ìyọnu kò sì ti inú ilẹ̀ hù jáde wá ẹsẹ̀ ìkeje wípé ṣùgbọ́n a bí ènìyàn sínú wàhálà gẹ́gẹ́ bí ìpẹ́pẹ́ ti máa ń ta sókè ta sókè onísọ́dọ̀ Ọlọ́run ni èmi ó máa ṣe àwárí ẹni tó ní ayé àti ọ̀run tí ṣe Ọlọ́run ọ̀run òun náà ni mo pè lórí ọ̀rọ̀ ayé ìwọ tó ń gbọ́ mi ogun tá a bí ọ sínú rẹ̀ ogun tó délé ayé jogún ogun tó délé ọkọ jogún ogun àrìnàkò ó la bí ènìyàn sínú wàhálà ogun tá a bí ọ sínú rẹ̀ ogun ẹ̀jẹ̀ lórúkọ Jésù olùgbàlà mo pe ẹni tó ní ayé àti ọ̀run aláṣẹ lórí omi ara àti ẹ̀jẹ̀ adẹ́dá àti àṣẹ̀dá kó fi òpin sí ogun náà nínú ilé rẹ nínú ayé rẹ láyé ọkọ rẹ ogun ẹ̀jẹ̀ tó ń já ọkọ ẹ ogun èmi mo ní nǹkan mi tó ń jà lórúkọ Jésù òpin kó dé bá ogun náà òpin kó dé bá ogun náà òpin kó dé bá ogun náà gbogbo ogun àfọwọ́sowọ́pọ̀ màá rábà síndàkà pólíàbà lórúkọ Jésù ìmọ́kòfin náà tú wọn ká ogun tó fi dandan lé wípé kì í sojú ló gbà ṣe rere ogun ẹ̀jẹ̀ tó ń jà ọ́ ogun tó mọ ìpìlẹ̀ ìbí rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó fa ogun náà tu ẹ̀mí mímọ́ kó fa ogun náà tu ẹ̀mí mímọ́ kó fa ogun náà tu gbogbo ogun tó ń sọ ìlàkàkà rẹ di asán ìwà láàyè Ọlọ́run lónìí ó yá kó fà á tu nínú ìwé Jóòbù kan yẹn náà ní orí kẹsànán ẹsẹ̀ ìkẹrin ó ní ọlọ́gbọ́n nínú àti alágbára ní ipá òun ni òun ta ló ṣagídí sí rí tó gbè fún gbogbo ẹ̀dá tó fọwọ́sowọ́pọ̀ tó ń fìpinnu ìka bá ọ lò lórúkọ Jésù olùgbàlà ìwà láàyè Ọlọ́run kò kọlù wọ́n Ọlọ́run kò gbè ọ́ níjà Ọlọ́run kò gbè ọ́ níjà ta ló ṣagídí sí rí tó gbè fún ẹ̀dá tó rí ọ bí iṣẹ́ owó Olódùmarè tó ń fayé rẹ tó ń fayé rẹ pàfọ́ọ̀mù ẹ̀sìpẹ́rímẹ́ǹtì fún ogun lórúkọ Jésù ẹrù ibi tó dì nípa tiẹ̀ pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ tuntun ìkan forí ara wọn gbé kan forí ara wọn gbé oríire ò ní gbàbọ̀dè ìṣẹ̀dá rẹ ò ní gba ibi ẹsẹ̀ ìkarùn ìwé yẹn ìwé Job orí kẹsàn-án ó ẹni tí ó dá ẹni tí ó sì tó sí òkè nídìí tí wọn kò sí mọ́ tí ó sì taari wọn ṣubú ní ìbínú rẹ̀. Háà! Ah, gbogbo ohun tó sọra rẹ̀ di òkè níwájú rẹ̀, mi ò mọ ohun tó sọra rẹ̀ di òkè ìṣòro lórí bísínẹ́sì rẹ, lórí iṣẹ́ rẹ, lọ́fíìsì rẹ, ṣé lórí àti bímọ ni àbí lórí àti ṣe rere lórúkọ Jésù lórí prójẹ́tì tó ń bá lọ lọ́wọ́ gbogbo tó sọra rẹ̀ di òkè ìṣòro lórúkọ Jésù lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni tí ó taari àwọn òkè tó ṣí òkè nídìí tí a ò sì gbúrò òkè mọ́ ní ìbínú ńlá rẹ̀ lórúkọ Jésù gbogbo òkè ìṣòro nínú ayé rẹ̀ ó yá kó ṣídì ó yá kó ṣídì kó ṣídì kó ṣídì kó ṣègbè lórúkọ Jésù bó ti ṣídì kó máa ṣègbè bíbélì wípé ta ní ìwọ òkè níwájú serubábélì ní ìmọ̀ tó sọra rẹ̀ di òkè ìṣòro níwájú ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù gbogbo òkè náà ìwà láàyè Ọlọ́run lórúkọ Jésù ó yá kó ṣí òkè ìṣòro náà nídìí lórúkọ Jésù ó yá kó ṣègbé dànù kó ṣègbé dànù kó ṣègbé dànù ògo ni fún ọlọ́run wa gbọ́ mo wí nípa tiẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a ti inú obìnrin bí tó fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ̀ nínú ìwé jòbù kan yẹn náà ni mo kà á ẹsẹ̀ two verse twenty four ó wí pé àfi ayé lé ọwọ́ àwọn ènìyàn búburú àti ayé lé ọwọ́ ènìyàn búburú ó sì bo àwọn onídàájọ́ rẹ̀ ní ojú à lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo ẹ̀dá tá a gbé sí ayé rẹ lé lọ́wọ́ nílé ọkọ rẹ nílé bàbá rẹ nílé ìyá rẹ níbi gbogbo tá a ti gbé sí ayé rẹ lé wọn lọ́wọ́ lórúkọ Jésù nítorí tiẹ̀ ó yá kan fàyè lẹ̀ èyí tó bá kọ̀ láti túwọ́ lórí ọ̀rọ̀ rẹ, èyí tó bá kọ̀ láti jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ fún ibi, gbogbo ogun àfọwọ́sowọ́pọ̀ ibi níbi iṣẹ́ rẹ, nílé ọkọ lọ́nà gbogbo, gbogbo ibi tá a ti rẹjọ́ rẹ dé, tá a ti fẹjọ́ rẹ sùn fún ìkà. Tí wọ́n bá kọ̀ láti túwọ́ lórúkọ Jésù, ògo ikú Olódùmarè kó bà wọ́n. Ògo ọmọ níjà kẹrù, ó níjà, ó yẹ kó jà fún ọ. Lórúkọ Jésù kó jà fún ọ. Lórí ọmọ kó jà fún ọ. Lórí ọkọ kó jà fún ọ. Lórí aya kó jà fún ọ. Lórí ilé ìdílé rẹ kó jà fún ẹ̀tọ́ rẹ tó kọ́kọ́ gbẹ́sẹ̀ lé lórúkọ Jésù àtẹ̀sí àtẹni tó lẹ́sẹ̀ agbára Ọlọ́run ó yá kó gbé wọn kúrò níwájú ilé ayọ̀ rẹ lórúkọ Jésù ó yá kó gbé wọn kúrò lọ́sẹ̀ yìí ó wípé èmi ò fi iná síwájú rẹ èmi ò sì sọ gbogbo àwọn ọ̀nà wọ́gọ́wọ́gọ́ di títọ́ mo fi iná Ọlọ́run síwájú rẹ gbogbo tó dúró bí ìdíwọ́ àti ìdènà lórúkọ Jésù ó yá kó gbiná sọnù nínú ọ̀sẹ̀ yìí wàá ṣe wàá ṣe wà á ṣe rere ẹnìkan táyé rẹ nílò ó yá lọ bá pàdé lọ́sẹ̀ yìí àánú ọlọ́run kó mú ọba pàdé nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹnìkan ṣoṣo tó nílò ẹja kan ṣoṣo òun náà ni ìwọ pétérù gbé tó sì san gbèsè tiẹ̀ àti tolùkọ́ni mo wí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ̀dá kan ṣoṣo ẹnìkan ṣoṣo táyé rẹ nílò táyé rẹ nílò tí ìtàn rẹ yóò yí padà lórúkọ jésù ó yá lọ bá a pàdé lórúkọ jésù mọ́kò yàn tì ọ́ ò ní ṣe lásán ò ní jẹ korò ibi ò ní bá ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá rí ojú rere wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà òg ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run gbọ́ mo súre fún ọ àwọn olóore rẹ àwọn àrídùnnú rẹ àwọn ènìyàn tọ́lọ́run ń lò fún ọ tọ́lọ́run ń lò fún mi lórúkọ jésù òkò ikú ò ní bà wọ́n lórúkọ jésù òkò ikú ò ní bà wọ́n ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa mo wí nípa tiẹ̀ lórúkọ jésù gbogbo ogun tá à ń fi ojú oorun bá ọjà màárìbà sìndà kàyé mèkénu màyírìbà sìndà gbogbo ogun tá à ń fi ojú oorun gbé ti ìṣẹ̀dá rẹ lórúkọ jésù bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ gbogbo ogun gbogbo ogun Sátán tí ojú oorun gbé tì ọ́ lórúkọ Jésù ogun náà kò di àwátì ogun náà kò di àwátì lórúkọ Olúwa kò di àwátì lórúkọ Jésù ẹlẹ́rù ibi kò gbé ẹlẹ́rù ibi kò gbé ẹlẹ́rù ibi kò gbé iṣẹ́ ogun tá a rán sí ọ lójú oorun ogun kó padà sórí ológun àṣàsí kó padà sórí alásàsí èdì kó padà sílé èdì lórúkọ Jésù Kristi ọ̀pá àwọn ènìyàn búburú lórí ayé rẹ lọ́nà rẹ lórí ìgbéyàwó rẹ ó yá kó gbiná ó yá kó gbẹ dànù ògo ni fún Ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ará nínú olúwa àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ mo fẹ́ ká wo nǹkan tí ìwé mímọ́ sọ nínú ìwé àwọn ọba second king ìwé àwọn ọba second king chapter three second king chapter three verse fourteen mo fẹ́ ká wo nǹkan tí bíbélì sọ nípa ọjọ́ gígùn kí ni àṣírí ọjọ́ gígùn àṣírí ẹ̀mí gígùn kí ni àṣírí ẹ̀mí gígùn mo kà nínú ìwé second king chapter no first king chapter three verse fourteen ìwé àwọn ọba kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnlá ó ní bí ìwọ ó bá sì rìn ní ọ̀nà mi láti pa àṣẹ àti òfin mi mọ́ gẹ́gẹ́ bí dáfídì bàbá rẹ̀ ti rìn èmi ó sì sún ọjọ́ rẹ síwájú ìyẹn ni wípé yóò sún ọjọ́ rẹ síwájú àṣẹ àṣírí àṣírí ẹ̀mí gígùn la rí níbí ìyẹn ni pípa àṣẹ àti òfin Ọlọ́run mọ́ rírìn ní ọ̀nà Ọlọ́run pípa àṣẹ rẹ̀ mọ́ pípa òfin rẹ̀ mọ́ um bí ènìyàn bá ṣe yóò jọ̀rọ̀ ẹ̀mí gígùn rẹ̀ yóò jọ̀rọ̀ ẹ̀mí gígùn àwọn àṣírí ẹ̀mí gígùn Tí a bá wo ayé lónìí, ikú ọ̀dọ́ ti pọ̀ jù. ikú thirty, ikú forty years, ikú fifty years, ikú sixty years. Ṣé Ọlọ́run náà ní ń pa èèyàn bẹ́yẹn? No. Ṣùgbọ́n ayé ti kúrò ní ọ̀nà tí Ọlọ́run là kalẹ̀. Nínú ìwé Jeremáyà ó ní ẹ béèrè ọ̀nà ìgbani kẹ́rìn níbẹ̀, ẹ ó sì rí ìsinmi fún ọkàn yín. Ayé ń sáré àti lówó, ayé ń sáré ìfẹ́kúfẹ̀ẹ́, ayé ń wá ọ̀nà ẹ̀bùrú ọ̀nà ẹ̀bùrú láti ṣe kíni láti dọlọ́rọ̀ nípa èyí ó ń gba ọjọ́ gígùn kúrò lọ́wọ́ ayé kúrò lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n àwọn ìlànà àti àṣẹ ọlọ́run ẹ̀gbọ́n nǹkan tí ọlọ́run sọ nínú ìran rẹ̀ sí Sólómọ́nì ti sin ọmọ Dáfídì pé bó bá lè rìn nínú ọ̀nà tí bàbá ẹ̀ rìn bó ti bá òun ọlọ́run rìn tó sì jẹ́ ní ọkàn bí rẹ̀ tó pa òfin Ọlọ́run àti àṣẹ Ọlọ́run mọ́ òun ó sún ọjọ́ rẹ̀ síwájú tó ju ti bàbá ẹ̀ lọ yóò tún jọrò ẹ̀mí gígùn tá a bá wo ìlérí àbí ẹ̀rí Olúwa fún àwa àyànfẹ́ rẹ̀ nínú ìwé onísàm psalm ninety one mo ka ẹsẹ̀ ìkọkàn ẹsẹ̀ ìkẹrìnlá psalm ninety one ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹrìndínlógún ó ní nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi nítorí náà ni èmi ó ṣe gbà á òun ó gbé e lékè nítorí a mọ orúkọ rẹ̀ òun ó pe orúkọ mi èmi ó sì dá a lóhùn èmi ó pẹ̀lú rẹ̀ ìyẹn ni wípé yóò pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú yóò gbà ọ́ yóò sì máa yóò wọ̀ ní aṣọ ọlá aṣọ ògo aṣọ iyì yóò bu ọlá fún ọ láàrin ènìyàn yóò mú kó ní ànító àtàníṣẹ́kù ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ̀mí gígùn ni yóò fi tẹ́ ọ lọ́rùn yóò sì fi ìgbàlà rẹ̀ fún ọ yẹn ni wípé níkẹyìn a ó tún dẹni ìgbàlà yóò fún ọ ní ẹ̀mí gígùn yóò fún ọ ní ọlá wàá lọ́lá wàá lọ́rọ̀ yóò sì tún fi ìgbàlà rẹ̀ fún ọ bí ènìyàn bá gbọ́ ọ̀nà ẹ̀bùrú láti lówó láti lọ́rọ̀ ó máa ń gba ẹ̀mí gígùn kúrò lọ́wọ́ ènìyàn ni àá fún Sàtánì àfúnyàn ní nǹkan á nǹkan n tó dẹ̀ fún yẹn náà kò lè lò pẹ́ agbára ewé ń sunkò agbára egbè ń dòkú agbára ọlọ́run nìkan ló wà títí láé bí a bá tún wo ohun tí ìwé onísàmù sọ ìwé òwe proverb òwe ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé òwe yẹn náà sọ proverb chapter three ẹ jẹ́ ká wo láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ eh, àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá ọ̀nà olúwa ọ̀nà dídùn ni àti gbogbo ipa ọ̀nà rẹ̀ ní ọ̀nà àlàáfíà igi ìyè ní í ṣe fún gbogbo àwọn tí ó dì í mú ìbùkún sì ni fún ẹni tí ó dì í mú ṣinṣin arákùnrin àti arábìnrin níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ Ọlọ́run bí a bá sì fẹ́ jọrọ tí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ àti ní ọwọ́ òsì rẹ̀ ohun tó ti sọ fún wa ni wípé ká rìn ní ọ̀nà rẹ̀ ká pa àṣẹ rẹ̀ mọ́ ká pa òfin rẹ̀ mọ́ kí ni àwọn ìrìn ní ọ̀nà Ọlọ́run láti kórìíra ohun gbogbo tí í ṣe ibi kórìíra gbogbo ìwà ibi gbogbo àwọn ìwà gbogbo tọ́lọ́run kórìíra kíwọ náà kórìíra rẹ̀ gbogbo tọ́lọ́run ọ̀fẹ́ kíwọ náà kọ́ nípa bẹ́ẹ̀ agbára ọlọ́run yóò máa gbénú ayé rẹ yóò máa tọ́ ẹ yóò máa rọ ibi dànù yóò mú ọjọ́ rẹ gùn yóò sì yọ̀ǹda ire gbogbo fún ọ àwọn ire gbogbo wọ̀nyí ti àwa ọmọ rẹ ni mo kà bákan náà nínú ìwé òwe orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ọrọ̀ àti ọlá ẹsẹ̀ ìkẹtàdínlógún ni mo fẹ́ àwọn tí ó fẹ́ mi àwọn tó sì wá mi ní kùtùkùtù òwúrọ̀ yóò rí mi ẹ̀yin ọ̀dọ́ ẹ fi àárọ̀ ayé yín wá ọlọ́run kí ọ̀sán lè dára kálẹ́ sì lè dára mo fẹ́ àwọn tó fẹ́ mi àwọn tó wá mi ní kùtùkùtù òwúrọ̀ ẹ̀yin òbí ẹ fi ayé àwọn ọmọ yín mọ ọlọ́run láti kùtùkùtù òwúrọ̀ ayé wọn kí ọ̀sán lè dára kálẹ́ sì lè dára bákan náà ni nínú ìdílé ẹ jẹ́ ká wá ọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ọ̀rọ̀ àti ọlá ń bẹ ní ọwọ́ mi àní ọ̀rọ̀ dáradára àti òdodo kó lè yọ̀ǹda rẹ̀ fún wa ẹ jẹ́ ká ṣe kínní ká dúró nínú ìfẹ́ ọlọ́run ọjọ́ wa yóò gùn a ó ní ẹ̀mí gígùn àti àlàáfíà nínú rẹ̀ bí o ti ń ṣe yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì tó rìn nínú òfin àti ìlànà rẹ̀ nígbàkúgbà tí ọmọ ọlọ́run yóò dé lórúkọ jésù a ò ní dẹni àtànù a ó délé ògo a ó yẹ fún ìjọba ọlọ́run bá mi pín àdúrà yìí bá mi pín ọ̀rọ̀ ọ̀rọ̀ agbára yìí fún gbogbo àwọn ènìyàn nínú kọ́ńtàtì ẹ bó ti ń ṣe ẹni tó ní ayé àti ọ̀run kò ní fi ọ́ sílẹ̀ kò sì ní gbàgbé rẹ fún rere jésù olúwa wa àmín. ẹ̀mí tí Ọlọ́run dá o sínú ayé àwa ènìyàn ò láṣòro láti mọ̀. kìnìún tí ẹ rí yẹn ò àmọ́ wa ẹkùn nínú igbó amẹranko tó ń ṣe gbogbo ejò pátá òun ò foró ṣùgbọ́n ènìyàn tó lóró nínú láyé o a sì máa rẹ́rìn músẹ́. ènìyàn burú yéye o inú wọn jìn bí ọ̀run ṣe jìnnà sí ayé a rí ọkọ àtaya tó ń gbé lógún ọdún síbẹ̀ ọkọ ò mọ̀ pé ẹlẹ́yẹ níyàwó wọ́n sì tún jọ ń sùn o wọ́n sì tún jọ ń jí ìkọ̀kan níyàwó sì ń fọmọ dáàjọ bó bá yanjú wọn tán àtúngbàrà sanlẹ̀ àwọn aláàánú o a sì má bá ṣọ̀fọ̀ wọ́n tún ṣèpẹ́ fún un ẹ ò rí wá ènìyàn láyé o alábàjọ o tí bàbá fi kábàámọ̀. ààrá mi inú àṣebi tó jí ológun fi ń jani ènìyàn tó ń fẹnu súre nínú ayé ṣùgbọ́n nínú ọkàn gangan ègún ló ń gún ẹni sàmì kíkan ìwà ènìyàn lẹ́rí yẹn o. alábàjọ ò tí bàbá fi kábàámọ̀. ẹ tún wojú ayé o ẹ̀yin ènìyàn àríyá tó fàkó ilé ọmọ rẹ̀ dájọ́ nínú ẹgbẹ́ ẹlẹ́yẹ ọmọ wọlé ọkàn fọdún méjìlá gbáko àní kò lóyún látòwúrọ̀ títí dalẹ́ rí ojoojúmọ́ sí ni ìyá ń sọkún kiri tó ń bara jẹ́ wípé ta lè nìyàn tí mo ṣẹ̀ nínú ayé tó fi jórí àkọ́bí o ló ti fẹ́ gbẹ̀san ẹ tún wo kàyéfì ńlá ẹ̀yin ènìyàn ìyá ìkà ilé aláwo ló kù tí ò mọ́mọdé àìmọye ẹbọ nílé aláàfà ilé wòlíì kan nábẹ́ làṣírí bá tú ìyá ìkà bá ń ka bí ẹyẹ ìbáka á ìyá mi ò ní gbé tọmọ fi sẹ́nu ẹ̀ṣẹ̀ wo ni mo fi ṣẹ̀yìn látọdún kejìlá ìwà ènìyàn máa ré o bàbá fi kábàámọ̀. ọ̀rọ̀ ìyànjú mi rèé ẹ̀yin ènìyàn ìwọ̀nba ní kí àdẹ̀kẹ́ lé níyàn mọ́ inú rẹ̀ ló mọ̀ o ò mẹ́nẹ́ni bọ́dì lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run èmi àtìrẹ a ò ní tẹ́ni ti kà bàbá kan ṣoṣo tí mo mọ̀ tó ṣe gbẹ̀kẹ̀lé ààbò lọ́jọ́ ìpọ́njú Jésù Kristi ni kò máa níjà ọ̀kùnlẹ̀ dákun gbẹ̀kẹ̀lé. ẹ̀yin ìkà yín fún ronú pìwàdà ènìyàn lójú nǹkan mìíràn nínú ènìyàn ló ń wojú ṣùgbọ́n lọ́rùn rinú rẹ̀ jáwọ́ nínú òkùnkùn gba Jésù lólúwa o kò má bá kábàámọ̀ ayérayé nígbẹ̀yìn kò má bá kábàámọ̀ ayérayé nígbẹ̀yìn kò má bá kábàámọ̀ ayérayé nígbẹ̀yìn kò má bá kábàámọ̀ ayérayé nígbẹ̀yìn.